اللهم بارك الله على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم انك حميد مجيد وبعد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ìṣẹ́ lọ́wọ́ ìrìnàjò wọ̀nyí. Àdúgbẹ̀rẹ̀ àti lọ́run àpòjú fún lérí àwọn ìdẹ̀ra ẹ̀ta àti ìpáàdì. A sì mọ̀ kí wọ́n láti kú fẹ́ náà tó dé náà èyí tó ti ṣe fún wa lórí àlékún iná ló ṣì fún wa bẹ̀. torí wípé ọlọ́run pé hàrà wọ̀nà hàrà pé pé láti ṣàpá òkè láàrín dáadáa ẹ bá dúpẹ́ àṣàlékún orí ọlọ́run jọ àyà. بإذن الله تعالى وعونه pẹ̀lú ìjọba ọlọ́run àti ìmúlọ́wọ́ ẹ̀ ìrànlọ́wọ́ ẹ̀ àmà tẹ̀síwájú ilé ọ̀rọ̀ sáàmùlágbọ̀ lánà nípa ọ̀pọ̀ ìlú ààbà ayíkù mọ́dá àgbọ̀ ààrẹ sọ àbàtà ilé kùtù ní alùpùpù وشاي أو دليل على آخره هي الآية في سورة الفتح وهي محمد رسول الله صلى الله عليه وآله وسلم والذين معه والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية وقد بدأت بيان هذه الآية بالأمس وإن شاء الله تعالى سننتهي حيث وقفنا بالأمس بإذن الله تعالى وعونه نسأل الله السداد نعم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من اثر السجود ذلك مثلهم في التوراه ومثلهم في الانجيل كزرع اخرج شطحه فآزره فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما آية كريمة nínú sọ́ọ̀tù ìpátẹ́lì ọ̀nà ìláyà ọ̀kàndínlọ́gbọ̀n ìgbìmọ̀ ọláyà ọ̀kàndínlẹ̀ sọ́ọ̀tù ìpátẹ́lì sọ́lá ìgbìmọ̀ àdọ́ta ọ̀kàndínlẹ̀ ìtàlùbálàyé lánàá ó lẹ́gbẹ́ àtàlàyé ẹ̀kọ́ pẹ̀ lọ́rùn sí ilé nínú ìdíwọ̀n àwọn sọ̀hálà fún ọlọ́run ó ní wa nígbà àwọn tí àkọ́ṣáájú ìkùránì yẹn pé àdókìtò òun ti dáyé kọ́lọ̀ tí lórí àwọn sọ̀hábà ápọ̀ ìyẹn abẹ́ ti di ẹ̀kúnlẹ̀ ìwà wáyé ọlọ́rin wọn pẹ̀lú ọdún lọ́wọ́ ẹ̀rí àbẹ́sìn pé ìṣù àpẹ́lú ọdún lọ́wọ́ ìyàwó òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní ọ̀sẹ̀ ní ẹ̀mà àrùn náà jẹ́ pẹ̀lú ẹ̀yìn àwọn sọ̀hálà fẹ́ kánà wọn òun mẹ́rọ yìí wọ́n fún wọn fún yí ìròyìn àkọ́kọ́ nípa àwọn ọ̀tọ̀wà àwọn ogun báwọn sàmìjà a ń sàlàyé mọ́tíláàtò wọ́n dáa lánàá táwọn pè ní àìsà báwọn ẹgbẹ́ wọn ti gbúra wọn jọ báwọn tàbí rẹ̀ ìgbúra wọn ló fẹ́ ojú ọ̀nà làwọn wà bẹ́ẹ̀ náà ló أشداء على الكفار ورحمة بينهم أمر سمرا وانتظرا ولا يرام ẹ̀hùn tó ṣẹlẹ̀ àwọn sọ̀hábà tẹ́lẹ̀ bá pẹ̀lẹ̀ ìwọ̀n gbogbo wọn lè rí pa ìṣòro bá dojúkọ ẹnìkan gbogbo wọn ìṣòro ní dojúkọ lójojúkọ ẹwà náà ọmọ alẹ́ ọ̀pẹ́lá ẹ̀wù tó ṣẹlẹ̀ láti ìtumọ̀ àti tọ́lì tẹ́lú wọn kò sọ́rí ìwà ebi pàtó sí tí ó jẹ́ nílé ó gbéra tó lọ́dọ̀ òkú náà bàbá àtàkì ní olàwó ìjẹ̀ parí àtàkì àríkẹ́rin bàbá lọ́dọ̀ òkú náà ìlú náà ní tọ́ọ̀tọ́ jẹ́ òkú jírí ẹgbẹ́ òkú ọ̀jẹ̀ kúrò lọ́pọ̀pọ̀ ìgbàgbọ́dọ̀dọ̀ ọmọ òun náà ní ọ̀sìn ìgbàgbọ́dọ̀dọ̀ àbúrúbá kí ló tàn àti ìwò àbá àti ìsójẹ́ bẹ́ẹ̀ àwọn mẹ́rẹ̀ ń kó làwọn lọ́dọ̀ ànábì àlọ́bì náà ní ọ̀rẹ́ ọ sí gbẹ́gbá àwọn márààrún ànábì àbúrúbá kí ló ọ̀fún àti ájì ìfá kúrò ní ọ̀kan nínú àwọn sọ̀hàbìyà Bàbá ló bì ní òun kọ́ wá dáná oúnjẹ fún wọn tó dàgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Níbi láti ráàdì sí ẹni ìgbà tí mo sọ yìí rí tábù tẹ̀sí níbi ààyà tó mọ̀ lẹ́kùn àlùmọ̀ ìyáwó mọ̀ ìlú àìmọ̀ ìlú. Ìgbà tí wọ́n ń jẹ àyẹ́ra láti wá mú wọn wáyé pé ثم تسأل يوم إذن عن اليقين إذا قائد بالإضافة يقول يوم أيام القيامة كنت تشعر الله إن وكبر بكر وحمام بينهم ثم يقول الله تعالى والمؤمن وعلى الحجة تبهم الزيدان ويبكي على الجمال ẹ̀kọ́ kan bẹ̀rẹ̀ tẹ̀síwájú àwọn ọmọ ọjà wọn ẹgbẹ́ lójú ọwọ́ ọ̀kan ké ẹkún mi lórí lójú ogun ikú lọ wọ́n ti ṣá lọ́gbẹ́ wọ́n kò sí lọ́dọ̀ ẹ̀ ìjẹ́ kó mú omi ẹ̀sìn kan tó ké omi oòrùn ó tẹ̀lẹ̀ ó tẹ̀lẹ̀ wọ́n tún tẹ̀lẹ̀ lọ́dọ̀ ẹ̀ jẹ́ kó mú ẹlòmí ti ké òkèrò tó ní ẹ̀lọ pé mú ìgbà tí ó fi gbé dọ́rẹ̀ ní tọ́kùnrin ó ti kú ìgbà tí ó padà tó láwọn yòókù náà gbogbo wọ́n ti kú torí ilé kàlù mú ó fẹ́ kẹ́lò ní ọjà fàání wàláwọ́ bá rẹ̀ ní ọ̀pọ̀ àwọn ọlọ́rọ̀ nínú tọ́tù àṣì lọ́nà ọba ní wọ́lá àìyànjú ìrọ̀sọ́ọ̀tọ̀ ọlọ́run tó dàkọ́ tó tó bẹ̀rẹ̀ يؤمنون على والذين تبوأوا الدار والإيمان والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أنفقوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك فأولئك والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا ربنا إنك رؤوف رحيم آية بترش nínú sọ́ọ̀tù الصلاة aṣírí sọ́ọ̀tù lè aṣírí jẹ́ sọ́ọ̀tù ní الصلاة في الدنيا ayẹ lẹ́ẹ̀kẹta ìkẹwà ọ̀rọ̀ ti padà kó bẹ̀. ṣùgbọ́n ní mo bẹ́ẹ̀ lò ní ọlọ́run sọ ilé wa lẹ́bí náà sábà wà kó dá ọ wọ́n lè ní lánàá ní ìkọ̀wé ní Tí wọ́n ti fi ìlú Madina tàbáwà tó ti fi ṣe gbogbo. Wà ní ìmáà náà tí wọ́n ti nígbà tó òdòdó ọkọ̀rí ṣáájú wọn يحبون من هاجر إليهم يحبون من هاجر إليهم وتفعل gbogbo àwọn tí wọ́n ṣe kíra wá tọ́dọ̀ wọn tó wá jáde lọ́dọ̀ wọn. Wàláyé nínú ọ̀nà ìkúrú orí ìrìnṣà àjá.

ولا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة wọ́n fẹ́ kẹ́lò ní jàǹfà ní báwọn ẹ̀rí ìjọba àwọn ìgbàlábà ní ọ̀rọ̀ pọ̀ lórí ayá ẹ̀ ṣùgbọ́n máa mú ẹyọ kan nínú nípa àwọn àpá àjọ nípa pálábò lóṣù ìsọ̀kalẹ̀ ayá ìṣẹ́ ọkọ̀ ẹ̀já mẹ́yọ kan bẹ́ẹ̀. arákùnrin kan dé nílùú mẹ̀rínà pẹ̀lú ìdí láti fi lálejò ní àwọn ti gbé tàbí ó gbà lálejò ẹni tó lóhun ó gbà á lálejò arákùnrin yẹn ti sì lọ lé ìgbà tí wọ́n délé tí wọ́n fẹ́ jẹ ó lu àtùpà ó lu pa tàbí ibi láìjọ náà ó òkùnkùn wá ni wọ́n ti ń jẹun àṣẹ oúnjẹ mi ò lóòrùn méjì lókùnkùn àtùpàpà tàbí ibi láìjọ sàǹgá àlejò tó bá ti róúnjẹ yẹn yóò túnmọ̀ pé òde ìfẹ́ èèyàn méjì nínú kókó òjìyó láyé yorùbá ah, ní òjìyó kò yóò rí nípa yóò mọ̀ pé kó má kó nira bá ẹ̀yìn tó gbà lálejò tàbí kó jẹ wọ́ jíjẹ kó máa ṣọ́ ẹ̀ tó gbà lálejò tó bá jẹ òjìyó méjì ẹ̀jẹ̀ náà òun yìí sáré òun ọ̀rọ̀ òun jẹ́nà sí jẹ́nà sí jẹ́nà tó gbà lálejò òun náà ti ń mọ́wọ́ lọ́nà àwọn ọwọ́ wẹ́jọ pàtì inú àbọ̀ pàápẹ́ yẹn mọ́wọ́ lẹ́nu àlejò náà mọ́wọ́ lẹ́nu oúnjẹ ń bẹ nínú ọwọ́ àlejò ní ìwẹ̀nu òdìbò tẹ́lì yẹn ti dàjẹ́ yóò tó ti sùn lẹ́bí ìyẹn lọ́lọ́wọ́ wí bọ́nà bí pé Wọ́n àwọn ẹlòmíì wọ́n fẹ́ dáadáa fún wọn jùra wọn lọ, ìyẹn ní gbé wọn lọ káàkiri náà ìlú tẹ́fẹ́ kẹlá rẹ̀. Ó lẹ́kọ́ náà tí ó kàtà sí ìlú bẹ́ẹ̀. Ó lọ́lá ń sọ nínú ṣọ́rọ́kù ní ìpáà tàbí ṣe ṣọ́rọ́kù dá alẹ́ àta ẹlẹ́ni sáré ṣe iná mínà dáhàrí. Láti àkàtà àárín ní ẹgbẹ̀rẹ̀ fún gbẹ́mìlẹ̀ ìgbẹ̀rẹ̀ fún sálàyé gbogbo ọ̀táwìyẹ ni wọ́n tó rà yẹn. Alẹ́ àta ẹlẹ́ni sáré ṣe iná mínà dáhàrí lábíyà kò ṣe àpòsọ̀rọ̀ fún akẹ́bíṣọ́ọ̀kì ìgbà ló kún jẹ́ sọ́rọ̀ dáa.

إنما تطعمكم لوجه الله لا نريد منكم جزاء لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قد ضميرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نصرة وسرورا وجزاهم بما صبروا جنة وحسيرا Ọlọ́run ẹ̀yí ìrúkú náà bí náà bí lẹ́yìn wọn tí ẹ bá lẹ́yìn bá lẹ́yìn wọn a máa ń ṣẹ́. Olùgbé wọ́n páyà ọjọ́ kan yàrá ṣàrùn àwọn tó ṣe wípé àbúrú ọjọ́ ṣáàbùrú àìṣàrù láàrin pàdìlọ́. Àbúrú ọjọ́ náà mú sàbírọ yóò kárí yóò máa fọ́n kárí àtọ́lọ́ ó ṣe àrùn àtọ́lọ́pẹ́ wà fún ìgbàtí èdè àìyímọ̀ tó ní àwọn burú náà ó máa ń fọ́nká lóòjú àdìgbì á àbíkẹ́ ẹ̀fẹ́ lọ́kúnlà ń bẹ̀ lọ́kúnlà máa ń bẹ̀rẹ̀ ويطعمون ويطعمون الطعام وما طعمون الزكاة على شكره مسكينا على شكره tó ti páwọn náà nífẹ̀ẹ́ só jẹun ó jẹ́ náà wọ́n àwọn náà àmọ́tò ti bẹ́ẹ̀ wọ́n máa fáwọn èèyàn tí àwọn òwe wọ́n ń fún ìgbìyànjú àwọn aláìní wọ́n àti ìyàwó máa àtàwọn orúkà wà àti ìrànwà ẹrú tẹ̀síwájú Ìnà lọ́kọ̀ọ́ ìlànà àjọ́kọ́ ìwọ̀n ìwọ̀n ìlànà. Ìjú wọ́n a máa sọ pé ìnámà lọ́pọ̀ èmù fún àwa torí ìdíkà torí ìnámà bá tùsù àwọn torí ìdíkà níjẹ. Ìnámà ẹ kò sí ìgbà pínkù yìí ló jẹ ìnámà lọ́pọ̀ èmù fún

ní kọ́lọ́dọ̀ ìjà gba àwọn ẹ̀sùn kankankan ẹ̀sùn wá lórí àwọn iṣẹ́ ọ̀nà ṣùgbọ́n àti ilé ọ̀pẹ́. ẹ̀mọ̀ lórí ẹ̀ náà ló ṣẹlẹ̀ nínú wà lẹ́yìn ìdáyà fíṣà wà lẹ́yìn ìdáyà ọ̀ṣá wọ́n ti إنها لما تهرب وما خلقت سكر والأنثى فسعيكم شيء فأما من أعطى واتقى من بالحسنى فسنيسره للمسرى وأما من بخل واستغنى من بالحسنى فسيسره للعسرى وما يغني عنه ماله وإذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى وما لأحد عنده من نعمة تمنى والآخرة خير لك من الأولى ولسوف يعطيك والليل إذا يغشى والنعناع وأما من بخل واستغنى وكذب بالحسنى وسنيسره للعسرى وما يغني عنه ماله إذا Máa yóò bí ní àwọn ìṣòro ìlú ìjàta ìgbàjọ́ bá pàpàá ìfàrún bá dé bá hùn. Máa lù hù dúkìá rẹ̀ tó ti kó jọ mi kò lè dálẹ̀ sí ìfàrún náà. Ìrìnà àlẹ́ ìdára rẹ̀ máa lù hù ìdáta ọ̀dá. Bẹ́ẹ̀ dúkìá tó kó jọ tí ò lọ́lá ní èdè ìgbàlẹ̀ tó àbáyé àmú tí náà. Inna àmìnà àlàyéhúdà wà nínà àlàyéhàkìrọ̀tà الذي كذب وتولى وسيجنبها لا يسمعها إلا المشقى وكلهم عنه معلوم إذا ما تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا أنذرتكم نارا تلظى عنك يلا kílì lọ kí là ń kì yí iná kan ní iná tàlágbọ́ àwọn kan nínú tàlágbọ́ iná làbọ̀ àti ìgbúdà ìrẹsẹ̀ tó ti gbé jó mi jó pọ̀ náà. Láyé láhàá ìlà ẹ̀ẹ̀kọ̀kan ò ní wọnú náà ní ilé láti láṣẹ. Àwọn olóyìnbó jù orí ẹ̀ ti tó bá ti wọ náà ìrìnsò lórí ikú ìjọba ní ah, olórí rẹ̀ o tó bá ti lè wọ́n náà olórí ìbú ní ìlú rẹ̀ ẹ̀kọ́ ọdún tààrù náà tọ́nà èèyàn tẹ́lọ ìjọ tí wọ́n rí kọrù náà kọrù tó wọ̀ṣọ́ ńlá tó ṣọ̀ṣọ́ tó jáde táwọn èèyàn wá ń bẹ̀lọ̀ pé àà ah, ọlọ́run ìṣàwọ́ bí kọrù náà ìgbà sílẹ̀ bẹ̀rẹ̀ sí gbé mi gbogbo wọn ni wọ́n bẹ̀lọ̀ pé ah, ọlọ́run aláàánú ni ọ́ tó bá pé o ti gba àdúrà táwọn ṣe pé o ṣàwọn ní káwọn náà ó yẹ kí lè jọ pé àwọn lè bọ́ ní. ó láì sí ìbẹ̀lẹ̀ ògbéṣe níbi lágbájá ìbá wí ni pé ọlọ́run wọ́n ló ṣoore báyìí fún lágbájá èmi náà fẹ́ lórí báyìí ṣe méjì náà. ó lè jẹ́ kó lórí ibú lágbájá kó jẹ́ kó rè bọ́lọ̀ ń ṣe fún orí ẹ̀dẹ́ ni tó ń pè ní ìsìlè ọ̀jì èyí tí bàbá onílé tó ṣe lókùn sí ilé ìpínlẹ̀ ọ̀jù àti ìdébẹ̀ ìṣọ́lọ́sì pàtàkì àti ìtàkọjá. Tọ́lá ọba ń sọ yí pé ìrẹ́ ànábì láàrín tọ́lá ànábì ní ọlọ́run ìrẹ́ ànábì mọ́tìdé mọ́tìdó ìtàrí Máa ta àbàdà, ẹnikẹ́ni nínú àwọn nìsára àbí ẹ̀húdí àbí màjúúsí gbogbo ṣìrìkú pátá gbogbo ẹ̀sìn tó bí yàtọ̀ sí Islam lápẹ̀ ní ṣìrìkú ọ̀nà tó ń kálukú wá gbà ní mú ṣìrìkú ọlọ́wọ́ ní èyí lòun ní wọn tó kú olè kẹ́dùn ẹ̀yára lè rẹ̀ látàkó àdàpàbẹ̀ ní àdúwà òwúwọ́dọ̀ tẹ́nu rẹ̀ jáde mú bí ọlọ́pàá ní pẹ̀lú abẹ́rẹ́ rẹ̀ lára Èyí ti bá tọ́ sí ìgbèjì ìrìnà wà lọ́ọ̀kan ìrìnà àgbà ọ̀bẹ̀rin. Ibi sàárè rẹ̀ kí wọ́n ti bẹ́rẹ̀ sí pẹ̀lú ọ̀bẹ̀. Wọ́n ti bẹ́rẹ̀. Ìnáwó jẹ́ máa ń mú ìlà ìrìnàjò níwájú ọlọ́wà ní ọlọ́wà ní ó ṣe é ṣe nígbà míì irú ẹni bẹ́ẹ̀ lè lówó kó lọ́lá kó rọrọ̀ dáadáa kó sì tún bí máa

ní agboolé bẹ̀ wọ́n wá ra àwọn ilé tó yí ilé ìrẹ̀gbò wọ́n gbogbo ẹ̀ gbogbo èèyàn ló kó wá ló tó sọ ilé wọn lẹ̀ ilé tí wọ́n bá tí wọ́n bá wọ́ọ̀kì àti kò ní bá ilẹ̀ wọ́n ní fífún wọn bàbá kan yà ní bẹ́ẹ̀ síbẹ̀ òun ò ogún àwọn ìbí àwọn ohun ò pa àwọn yúùtì àwọn ọ̀dọ́ àdúgbò ló wà ná bàbá yẹn lóru bàbá àtànẹ́jẹ̀ òun náà yárí òun náà wá bá pé tó bá dàárọ̀ látẹ́ ìbá sáì kẹ gbogbo àmọ́bọ̀ láàárọ̀ ni bàbá ti jẹ́ oúnjẹ bàbá kejì la gidi nínú jẹ́ gbogbo bàbá láyé àwọn ọ̀dọ́ pàtí ìjọba òfin la kú bí kí làwọn jẹ léré wọ́n ní àwọn àgbàjú sí mílẹ̀ òkàlùkù ti wo iye lónìí wọ́n tọ̀kadà ìdílé àwọn ìyá àwọn òṣèpọ̀ ń bẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ bá àwọn ọ̀rọ̀ kadà náà àwọn ọ̀rọ̀ àbájáde ọ̀rọ̀ lọ́ta táwọn máa fi ṣiṣẹ́ ìwọ bàbá ìtò jẹ́ pé èyí ti tán lẹ́nu ẹ̀kọ́ bá bà ní kò ṣe fáwọn wà ní jẹ mọ́ta owó mọ̀kúrú àbá wọn àgbègbè ẹ̀ lọ́wọ́ wò wọn akọ lórí àwọn bẹ́ẹ̀ tọjọ́ ní fún bàbá ilé tuntun gbogbo wọn ń dé èyí tó wà ní Europe tó wà nílẹ̀ lápá bí kọ́kọ́ bí ìgbé bí àbúgbà bí oríṣiríṣi ààyè ní ẹ́ wá àmàtọ́wà láti oríṣiríṣi gbogbo èèyàn wá tó wá àwọn àmì ọlọ́pàá gbogbo ẹ̀ ló pé nínú bàbá àwọn àmákẹ́kọ̀ọ́ yìí ni wọ́n rẹ̀ orí kò ọlọ́ni má lọ bí i jẹ́ fún ṣùgbọ́ ẹ̀ lóòtì lóòtì lọ́pàá lóòtì Ọ̀rọ̀ tó rọ̀ yẹn nínú dúkìá àtọmọ tó tún wá yọ ọmọ ìdí lókè òjì ní olórí ẹgbẹ́ ní ìlọ́lọ́rùn fẹ́. إنما يريد الله أن يعذبهم إنما يريد الله أن يعذبهم بما Ọlọ́run fẹ́ jẹ wọ́n níyà pẹ̀lú ọ̀rọ̀ tó fún wa ọmọ tó fún wọn ní ìyẹn láyé kíyà lè jẹ wọ́n. Wàtàtàpọ̀ àkúṣòwò. Kẹ́ni wọ́n lè bọ́ ní kéfèrí torí pé kò ní ṣe islam láì jẹ́ bó ṣe ń ta láì pé kò tọ́ sí àjẹmú wa pa àwọn táwọn tó ń fi hàn àwọn òbí òun rẹ táwọn lówó tí wọn àwọn fáàtì bá sọ ọ jẹ lọ́sà pé àwọn tó kí wà ní ẹgbẹ́ òfin ẹgbẹ́ ọ̀sán táwọn ṣẹlẹ̀ sí gàánà onápẹ̀lú ìsìdì ọ̀dù rí ẹ̀dẹ́ olóṣẹ̀lẹ̀ fún alámẹ́ríkà lóṣẹ̀lẹ̀ fún Canada gbogbo àwọn ìlú tàbí tó dáwọn àfáà ní ní ìfòfisí tí òun ní mọ̀ nípa ṣẹ̀ríà ẹlọ́wọ́ àwọn ìbí tí mo sí lọ́gbọ́n ló dá fún wọn láti sọ pé sí ìlọ́sìn orí ẹ̀jẹ̀ gbogbo wọn pẹ̀lú àtàrí lójú wa náà a sì rí pariwo United Arab Emirates báwo ni Dubai ṣe rí ní 50 years ago àjọ́sọ̀ ọdún pẹ́ 70 years ago táàmù Dubai gbogbo àwọn tó bá bẹ́ ṣe reception marriage ni ẹwọ́n fẹ́ ṣe àwẹ̀jẹwẹ̀ ẹ̀mú gbéyàwó Nàìjíríà ń bá ti tẹ́kẹ́ ìjọba láti gbọ́nà ní London London ni a máa lọ

kí ni wọ́n ṣe ní ìgbẹ́ ìròyìn kí ń tẹ̀. Àwẹ̀ ni ó ń gbà bẹ́ máa ṣe dáwẹ̀ lọ́wọ́ láìláìlà láwọn jẹ́ ti bẹ́ ọmọdé ọ̀ṣun láì ẹlẹ́hàbà ní obìnrin ni. Èyí ò ní, ìjọ yé wà pé kèé ṣẹ̀sì ló ní àmọ́lá. Àwọn tó là lánàá yẹn nínú kúfù ọlọ́ọ̀ní orí ẹ̀tẹ́ ni. Àwọn tó ti lọ sí kèfèrí látara ẹ̀lẹ́ Yorùbá ń jọ̀kù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa kí wọ́n lọ bu ọba kí wọ́n lè bu ọba tó jẹ́ mùsùlùmí náà ìlú yìí wọ́n nígbà táwọn ẹjọ́ pé à ah, àti ogun orúkọ àbàbà wa kì láwọn àmì ìjẹ́ àti òwúlò Dubai has made London to become a village now ìtọ́mọ ẹ̀ sí. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá bá ní ìsìn, lẹ́nìkan máa lọ sí lórí àná ló ti London dé táwọn èèyàn máa wò mọ́. Wọ́n ẹ sọ pé àná ló ti Dubai dé àwọn èèyàn wò bẹ́ẹ̀. Lẹ́nìkan ní mo fẹ́ lọ rajà níbo ló ti lọ rajà London, àwọn èèyàn ní wò. Wọ́n ní Dubai ẹgbẹ́ àwọn èèyàn wò. Dubai yẹn, wọ́n ti mọ̀ pé wọ́n bẹ̀ London olùmọ̀rí yìí bẹ̀. Kò sí mo kẹfẹ́ fàyà ń bẹ̀. Ọlọ́run bá ní tó ń fẹ́ ṣe láàrin pé àdánwò ní kó máa jẹ́ fún wọn. Ṣùgbọ́n lọ kú yẹn wá gẹ́gẹ́ bí tó sọ nínú kúrọ́tù sókúrò. Pé kí ẹ bá ṣe pé gbogbo ayé ó di kan. Gbogbo èèyàn ó di kèdè ní pátá. Kúrọ́tù sókúrò ṣúra pọ̀ sí bí ìkọ̀ọ̀nì. Orin sọ́ọ̀kọ̀ gbé sọ́ọ̀kẹ́ta lélógójì. Ọlọ́run títí bá ṣe pé gbogbo ayé òdì kan ni لجعلنا لمن يذكر بالرحمن بيوتهم سقفا من فضة ومعارج ومعارج عليها ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لجعلنا لمن يكفر الرحمن لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون. nọ́mbà rẹ̀ ṣùgbọ́n mọ̀ ń kàá ولبيوتهم ولولا أن يكون الناس Tí ẹ bá ṣe pé gbogbo ọmọ ènìyàn pátápátá Lórí mátàwà ìwà. Ó bì kan nínú kìrì gbogbo mọ́ṣáláṣí ó padà nílé awo gbogbo omi jẹ́mẹ́jì alágbárò tí wọ́n bá ṣe pàìpá bẹ́ wọ́n mọ̀sálẹ̀ sí àgbẹ̀ gbogbo láwà ní irúgbà tó padà sí sí láwà tó padà sí sáì gbogbo irúgbà ní wọ́n gbà tí ó mọ̀ gbólé gbogbo àbíìdì kò ní já bíìdì mọ́ gbogbo Yùsúfù ni ó ti jógẹ́fù gbogbo Bùnìyàmínù ní ó di ókè bá ṣe bẹ́ẹ̀ lẹ́jẹ̀ àìlúnáà ní máa ń yẹ fún òmìnira ọ̀ṣọ́ ọ̀rọ̀ bá ti tí ò sọ́sọ́

Yẹ̀rá ti gẹ̀ẹ́sọ́ náà, nígbà ní wọ́n bá máa lò jí. Ọlọ́pọ̀gbọ́ èèyàn tó hùn bá ṣe ìyẹn, pété bá fi ní òsì láìlẹ̀ àjọ́lá, kí ní jẹ́rùn kíkí, èwo láwọ̀ ẹ̀tẹ́ ìgbà ẹ̀kan bí àjẹ́ra yìí, ẹ̀mọ́ jẹun lọ. Ntó wò bá máa ṣe mú ogun ẹni bá ṣe bẹ́ẹ̀ pé wó lòó débi pẹ́, tí wọ́n bá kọ́lé òrùlé wọn, wọ́n mọ̀ fi ṣe pàdákà, pàdákà ní mẹ́rin ومعارج عليها ومعارج عليها àwọn àtẹ̀gùn tí wọ́n máa fi gùn tí ẹ kèèkì tẹ́kù tí wọ́n fi máa gùn kèèkì tí gbogbo ọmọ ẹ̀dẹ́gbà dákàá kò ní jẹ́ pé omi lóòlù ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا àwọn ilé wọn ẹnu ọ̀nà ẹ̀ ilẹ̀kùn ẹ̀ fẹ́rẹ̀mù ẹ̀ wọ̀túrò tẹ́ẹ̀lẹ̀ láwọn bùsù tí wọ́n máa fi sùn gbogbo ọmọ ni àtúgbóòlù pípa àǹgò yóò máa jẹ́ ìlọ́jà àlùmí kéèsì àpáyẹ̀ tàbí rọ́lá náàbì tàbí kòránì tàbí kó sọ pé kò sí ti jẹun tàbí kó ní àwẹ̀ ìdí àjẹrà ẹni ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní òkú lówó náà. Lọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀, àmì rí Mùsùlùmí kan láyé láti wá bí ọlá láti ní bọ́lá wíyọ́ láti ní wà máa ààrẹ àìṣẹ́kọ́lá kí wọ́n kọ̀ọ̀kan máa bóòdì ìyẹn náà ló fọ́kẹ́ ẹlò ní ìbálẹ̀ tó sọ pé àwọn ah, ìkírùn alékún sọ́rọ̀ ìdàgbàtí níbi ń kírùn wà láìsù láti kírùn láyé mo fi láì tó sọ pé àwọn ah, ti ṣe wàhálà àwọn ti la orí mẹ́rẹ̀ òun ti sàdó àti ti gbogbo orí ló ti dúdú oníjọ́ tí wọ́n ní kó wá kírun bí làdání ń pè ní ṣùgbọ́n pé gbogbo ẹni fẹ́ wá lówó wá kírun láyé mọ̀ sọ bẹ́ẹ̀ gbàjọ́ ń pè rún sọ pé ìwọ olòṣì wá kírun kó lè là àbó òtúgbọ́ rí gbogbo owó tó bá jímọ̀ tó lọ ìwò ló gbọ́ kí lè mọ́mù sọ pé ẹni bá ti kí mọ́ والآخرة عند ربك ذكر Wọ́n dáálíkà gbogbo táàpẹ̀ ní yóò tó yóò ayé sí. Láàrínà mẹ́ta ọ̀nà ṣayá ti dúnyá. Ojú kákálá gbogbo ìdúró ayé ìkẹyọ̀ kan péré ló jẹ́. Ó ní mẹ́ta àyá ti dùn níyá, adùn ayé nìkan ní والآخرة عند ربك رفع بنكها فسواها وأرض شأنها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها وجبالها وأرضها Ọlọ́run bá ní ṣẹ́rí ìlò ń ṣe, ọlọ́run ló gbé sọ́nà ga rọjà. Ọlọ́run bá ní òun mọ́ ìlú ayàtì àti ìwọ̀n ìrọ̀ nínú àti Wọ́n máa ń sá ó ṣe ní wọ́n tí wọ́n ó ṣe ní gbígbé rọ́ṣì ọ̀bá wà á mú tọ́ṣà láìláha ó wà á rọ́jà dùháha ó wá fa ìmọ́lẹ̀ rẹ̀ yọ ìgbà tó ṣe òru ní dúdú ó ṣe kí ni ó wá fà mọ́lẹ̀ yọ nílẹ̀ sí mọ́ láti ní àlẹ́ta náà. wọ́n arúgbọ́ ilẹ̀ bá dáadáa líkà lẹ́yìn náà dá háhá ọlọ́run bá tẹ́lẹ̀ lóṣọ́ ti bẹ̀rẹ̀ tẹ́ ilẹ̀ ti bí sáàrin lórí ẹ tí è bí inú léyàn bá tẹ̀ mọ́lẹ̀ kò sí bẹ́ẹ̀ kọ́ ilẹ̀ ní nínú kò sí dáadáa sí láti tẹ́ alámẹ́jẹ́ alẹ́ àgbọ̀ kì pàátá ìbá ti ṣe rẹ̀ ní ó ń fà torí àwọn èébí ló ti máa fa gbogbo kan náà yóò kásàrà ní títí wáyé Àkùrọ̀jà mi ní ha máa. Àkùrọ̀jà mi ní ha. Ọlọ́ni òun wá fàájọ láti inú ọlẹ̀ máa àhá omi ibẹ̀ tó bá máa ṣẹlẹ̀ rú tí ń jáde inú ilẹ̀ ọlọ́dún fàyọ ní ilẹ̀ máa àhá kiri wọ́n máa àtàwọn orí ogun gbogbo àwọn oríṣiríṣi ewé irúgbìn ń jáde lẹ̀. Àwọn àlàkún fún yí wá ní àrùn àmìkùn àtàwọn ẹran yí tó gbogbo tí bẹ̀rẹ̀ ayé adùn ayé lásán ni ìrìn òjò yẹ́ ó kọwà fádùn ayé lásán ni wọ́n ṣe kúrò láti padà sí ní ọmọ sí ní ẹkùn jù àti ayé lọ pẹ̀lúwájú wọ́n ààrẹ lọ́dún ayé ìgbàrọ̀ bí ká ní ìjọmọ̀ ìgbàrọ̀ wọ́n ààrẹ lọ́dún ìdàrọ̀ bí ká a máa ìgbẹ̀yìn dáadáa ó làìkí ámà ìdà bí ká lọ́dún olúwa rẹ̀ ní inú pàkí àwọn olùbáyọ̀ lọ́dún àwọn tó torí náà kẹ́nìkan máa ṣe mà tó bá rẹni tí ò sí lọ sí ìdánmù kẹ́nìkan mọ́ ṣe mà tó bá rẹni tí ò gbọ́ lọ́wọ́ ọba kan gbogbo nǹkan pọ̀ sí fún orí ẹ̀dẹ́ lọ́lọ́wọ́ bá ṣe fún ìjọba ti ní jọ́bọ́ lọ́wọ́ kò ní sílẹ̀ àbọ́lọ̀ fẹ́ mú wọn náà orí ìyẹn ni ó mọ̀ wá wò títí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó lọ sí ìwé rí bọ́lọ̀ pé ìdáhùn ìgbẹ̀yà ọpẹ́lọpẹ́ wọn ni àwọn ọmọ ní àtẹ́ṣù àwọn ọmọ ìdí ìdòwò ìgbò wá ti pòfẹ́sọ̀ tó gidi gáyẹ́ ó lè kú sí ọkú fún torí pé tó bá fẹ́ kú òkú ní ẹni ó mọ̀ wò ọba ti lọ gbọ́mù rẹ mẹ́rin àti ó bá mọ̀ tó pé láìjá ìlàlá ti fi gbogbo òwò yìí tán mo mẹ́rin ìgbà tó kú sí kú fún wọ́n sọ máa ń bí ó wá ń gbọmọ́tò

àwọn ẹ̀mí àbójúkòkòrò ẹ̀mí ẹ̀ wọ́n ló jẹ́ pé gbogbo wa ní ojúkòkòrò wà fún gbogbo wa ní ahun ń bẹ nínú ẹ̀mí wa ṣùgbọ́n ojúkòkòrò yẹn ahun yẹn ó jẹ́ àdánwò ọlọ́wọ́ ni ẹni bá wá ní kápá lórí ẹ̀ àwọn ẹ̀yẹn àwọn ẹ̀yẹn ó ní lápò bó ti ní rẹ̀ ti owó ẹ̀kùnmọ́ tí ó fi ó wá fẹ́ owó yẹn jáde wá pé wá 1000 ó wá òwe 1000 ibi tó bí jù kò wá rí ibi tó ti lè ṣẹ́ ní òjò mẹ́rin ẹ̀ lówó mọ́ ọ̀rẹ́ tàbí ẹgbẹ́ tó ti bọ́jẹ́ ẹ̀ fún kankan yóò kàn wá bẹ̀ mẹ́rẹ̀ ní ojú kòkòrò ẹgbẹ́ 1000 fẹ́ àbẹ́ni tó ní 1 million ó gbọ́dọ̀ ya mú ju ẹni tó ní 100,000 lọ́wọ́ torí pé tí èyàn bẹ́ iná 1,000 nínú 1 million kò sí nínú million ní àmà torí pé 999,000 lówó rẹ̀ ó kù ọgọ́dọ̀ kò sí lágbo million báńkì rẹ̀ ò ní pè ní millionia ó láwọn ẹgbẹ́ yìí àbáwọn ìbátan yìí àbáwọn ẹbí yìí ní ọjẹ́ millionia tẹ́bá lọ bá wọn gbẹ́ ní bùkátà ó nìkẹ́ ní sùúrù yóò àmọ́ ìṣàlàyé òun ra lé kan ó jẹ́ṣẹ̀ rá ní ọdọ́ mílíọ̀n ní kan ẹwà mọ́ gbówó ńláńlá tí ó máa pè é tó fẹ́ràn nìyẹn ẹni sùúrù ẹni ní lé ọdọ́ mílíọ̀n tí wọ́n rẹ́ mílíọ̀n ilẹ̀ ó tún nílé mi o àwọn owó kan bẹ́ẹ̀lẹ̀ òun ìfẹ́ kò wá ní fún lówó kò sí ti ń dá láàmú ju tó bá ti lé gbọ́ bùkátà yìí tí gbọ́ rẹ̀ ní báńkì ní ṣe kí ni ó ti dínkù ó bá ń lékì bílíọ̀nù gbogbo àwọn ọ̀dọ́ tó ṣe yẹn ó fẹ́ wá gbó bílọ́níà ó wà wípé tó bá ti lé bá yín gbọ́ bùkátà yẹn owó yìí ò ní wọ wá bílíọ̀n mọ́ ó sì fẹ́ wọ bílíọ̀n kí báńkì lè wò pé ó ti wà náà àwọn bílọ́níà ló ọjọ́ wo ni ó wà wọ bílíọ̀n ṣé yóò wọ bílíọ̀n gan mọ́ láyé kò mọ̀ mẹ́rin ó kọ̀ ṣe ọ̀hánà oníwàwò pé níbi tí mo bá dé 999 million tí mo ní tàbílẹ̀ fún ilé rẹ̀ tó bú wá mílẹ̀ tó bú wá ìgbìlẹ̀ tàbí fún lẹ́rẹ̀ ẹ̀ṣẹ́ mi bá wá fún Sọ́lọ̀ tó jẹ́ òdí 999 ti bá wá fún ìyàn 10 níbẹ̀ tó di 989. Ṣé kò lè padà sọ́ di kò lè sọ 10 million yẹn bí 10 billion ní? Ṣé kò lè sọ́dà? Bá ní Bàtí ń fún yìí, hmm. bàtí ń jẹ́ kí kékeré ó ti púpọ̀, hmm. bàtí ń fún ní ní hmm. tí ń jẹkẹ̀rún, bàtí ó ti kéyàn máa ṣe. Ó bá wọ́n tẹ́yàn bí òwò àpá, òun ló pọ̀nà òwò rán, mo ti pọ̀nà ní ilé òní. nípa títí tó wá sí ìṣẹ́ yìí. Wọ́n ní àkàtà mẹ́ẹ̀ẹ́ ní ìṣẹ́ wọn. Iná rẹ̀ tí ń dá onírúurú ìṣẹ́ wọn lọ́gbà. Bẹ́ẹ̀ náà ń gbé rẹ̀. Ẹgbẹ́ tí ó rìn ìjàpá, ó ń pàtó ń tẹ́ sí ìlú ìyá àgbàkà, lọ́gbà tó rẹ̀ sí ìlú ọ̀rọ̀. Àwọn ẹran tí náà wọ́n ní ìjẹlẹ̀ lọ́rọ̀ kan já. Lọ́rọ̀ kan já, nítorí ọ̀sùn àwọn sọ̀ádà tó rọ̀ òṣèlọ́ta àrídá nílò àwọn ìjọba àwọn ọmọ ṣeéṣe tó wá ń fi ọ̀rọ̀dán tí wá àbí orí alẹ́yìn ọ̀rọ̀dán àwọn prókàtà àti oṣù lọ́pọ̀ àwọn ìgbẹ́ta ìṣẹ́ ìtòmí láti lọ rẹ̀ Máàlù mi bá ó sì lọ ẹ̀ tó mọ̀bẹ̀rẹ̀ ọpọlọ jẹ́ ní òmójọ̀ tó pípọ̀ òkúpọ̀ ìjìnà. Òsìsí tó wó ní Kùránì tó ní rárọ̀, tó rà kó ṣe jíjọ àmà, àwọn àfẹ́mẹ̀ pàtàkì bàbá bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn ìrọ̀rọ̀ náà máa lè parí ẹ̀ pé náà yọ́ ọjọ́ bí i ìwá jíyàn o pé ọba kan tí wọ́n mẹ́rin ẹ̀tọ̀ sáà lẹ́rán nípa kí wọ́n bìí àwọn léèrè a ní ẹ̀bà ìlà àbí nípa ìròyìn lánà ní alẹ́lẹ́ ìgbé ìgbé ìgbé ìgbé ìgbé àmọ́kàlù tó rí àmẹ́ra tàbá alùn ó sàlàyé àmọ́ mọ́síká mọ́ àmọ́ yàtàtà àrùn yàtàtà àrùn fẹ́ sàlàyé sọ́rùn mẹ́ pé wọ́n pọ̀ pé iṣẹ́ yọkan tàbá àlà tàbá àlà ó yàtọ̀ lọ́rọ̀ máa ń sàlàyé kò sí ààrẹ ìparí júùsì àmọ̀ sí àwọn ẹgbẹ́ ìlú tó pé kìí ṣe tó júmọ́ pé a máa ti tẹ̀rù láàrẹ̀ bá ti lọ ní ọ̀pẹ̀ méjì méjì ọ̀pẹ̀ kan jíjì àwẹ̀ àìdíyà ṣùgbọ́n láwọn kẹjọ ọlọ́wọ́ bá ní tààrà ọ̀rọ̀ Súnjájá ó bá torí bá rẹ̀ orí kan lẹ̀ fúta ní ọlọ́ Ọlọ́run tún jẹ́ ìsọ́kàn wọn. Mo látọ́já sọ pìlì nípa àwọn pàábé ní, pé gbẹ̀ndó wá ní kò lẹ́bìí pìlì pàábé kò gbá ẹnu ẹ̀. Sọ́bọ́bọ̀ ní àbẹ̀ tàbúrúnà ojú rẹ̀ kéèké pé wọ́n wá wọ́n ṣe ṣáàrù wọ́n wá pàbílá ó yà jùlọ nílẹ̀ lọ ìtàkọ̀dọ̀ ọlọ́run ọ̀rẹ́ ṣe wà ní ìwà náà. Ìyẹn ló fún pa ayé gamẹ́lẹ̀. Ó yẹnjú ọ̀rọ̀ fásitì lè tọ́bù ní ọ̀rọ̀ ti parí. Wà rí Àmì wọ́n bẹ látàrí wọn ní àgbàmà látàrí orípa ìforíbalẹ̀. Ìjọba ọ̀lọ́kàndá ni ẹ dáálì kàmọ̀ sálì ohun kí ìfà ọ̀rọ̀ ọlá ní àpèjúwe yẹ eléyìí gẹ́gẹ́ tó ń sọ inú Kùránì ní àpèjúwe wọn nù tàbílẹ́ta nínú ìnjílà tààbú ìsá ọmọ Mariama òun kó àpèjúwe àwọn sàábé bẹ́ẹ̀ onáàlò ń sọ inú Kùránì èyí tó ń sọ fún yínú Kùránì ó ṣe wà nù tàbílẹ́ta nìyẹn lọ́dọ̀ mọ́ sáà bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ ìjìlá lọ́dọ̀ ìta. Ọ̀rọ̀ mọ́ta mi sára irúgbìn kan. Sáàgbẹ̀ afọ́rọ́jà ṣakọ́ àwọn nígbà tí ó gbẹ̀ náà jáde ọ̀pọ̀lọ́ ẹgbẹ́ àwọn Yorùbá ní ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ó jáde láàpù. Fàdárọ̀. Ádárọ̀ òkú lágbára. Fàdárọ̀ lásán. Sábú lásán ó nípọn, ìyẹn tó padà tóbi. Fàdárọ̀ àdárọ̀. Àdárọ̀ tó wá dúró lórí bíbí lórí ìgbì ẹ̀. Yọ́n pè ní ìkọ́ ìlú ìlú. Yọ̀rọ̀jẹ́mú rọ̀. Àwọn àgbẹ̀ wá ń wò ní wá ń ṣe wọ́n lójú àní, iṣu ti bẹ̀rẹ̀ sí rúwé lápúrọ̀. Ní a ń bí ní bá rí ní wọ́n ní fún. Ọlọ́ni, a ṣe bẹ́ẹ̀ àwọn nàtàrà àtìyẹ̀rú sí ní Màtínà. Wọ́n wá ń wo àwọn sọ̀ábà, tẹ́ fún àwọn ará mọ́ta wọ́n fi pamọ́ fáwọn ará mẹ̀dínà wọ́n lẹ́nu tó ọdún bá kọ́rọ̀ wípé tẹbá ti lọ ọ̀dà nẹ́bí ẹ mọ́ta sàórẹ́bà tí wọ́n lé tí o kí ẹ mọ́bà máa fi ṣe ẹ̀rí lé yí lórí ó wà ní ọdún bá ṣẹ̀rí lé yí lórí Yeah.

lọ́fẹ́ tó bá kùrá ní lágbàlagbà tí ó sì tún láàáyé nínú alágbàlá lọ́rọ̀ kan já dára tó gbé rìn tẹ̀síwájú

ànábì ànábì ní lórí àwọn tọ́lọ̀ ní yóò tẹ̀lé tí wọ́n ṣe rí nínú tàwẹ́ta ìdílà ọ̀rọ̀ ní kí ló ń ṣe ìdí àkírísọ̀ bí ní wá kọ́ bínú bá wọ́kẹ́ ah! ìyẹn ló bí ẹ̀sì màláìkà ṣùgbìrí wọ́n fi kó rẹ̀ ah! ó ṣe wá jẹ́ ni àìmọ́mù wa máàlì àìmọ́ máàlì wà ń bá ó sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kọ́lá ìmáà Malik rọ̀mọ́ ọmọ sàárì bàlábọ́ ni annàmìnà sọ́rọ̀ kánú ìdàwọ́ àwùsọ̀háàbá rọ́dí àwùrọ̀ọ̀rọ̀ ánìhùn الذين فتحوا الشام يقولون والله هؤلاء خير من الحواريين فيما فيما بعدنا وصدقوا في ذلك fàílà bí ilé ó máa tó wọ́n á gbọ́ mọ́ ilé kútù bí ilé mọ́tàkọ́ jùmọ́ wọ́n á gbọ́ mọ́ wọ́n á gbọ́ ha àbò Rasulullah sallallahu alaihi nígbàtí ọbára àwọn sàábà àwọn tí wọ́n lọ gba ṣáàmù ìdápẹ̀ ní ṣáp àwọn ìsírí àwọn ẹ̀dùn ní palẹ́sí àwọn sàádé lọ́bẹ̀ ìsàmúdébẹ̀ àwọn àríyà ní ṣáájú nígbà ìlàfà àkúrúbà fún ẹ̀kọ́ ó ní mùsùlùmí gba Jerusalem ìgbà náà mùsùlùmí gba Jerusalem wọn ò olórí yíwá kó wá gba kọ́kọ́rọ́ níjọ́ náà Umar wá gbéra nílùú Madina ńlọ ọgbò ńlọ Palestine ńlọ Jerusalem òun àtẹ́rú ẹ̀ wọ́n fún ohun ìlú ẹyọ kan àgúnmí ní tí wọ́n tó ń jọ náà àdéhùn pípẹ́ láàrin Umar àtẹ́rú ní wípé tó bá kò díẹ̀ òun ó sọ̀kalẹ̀ ìwọ́n ẹ̀rọ sọ̀kalẹ̀ Umaru náà mọ̀ràn fún. Bí wọ́n ṣe ń gbà fún Jerusalem, àsìkò tí wọ́n wọ bẹ̀rẹ̀ tó lọ bọ́ sí kàfẹ́ òkú orí ìlú ẹ̀ṣin àbílà orí. Àsìkò ẹni Umaru ń fà á lọ́wọ́, Umaru ti tàbó sí. Àwọn ará Jerusalem wá ń wo ẹrú tó wà lórí ẹṣin àbílà fún pé ìwọ́n olórí ìmùsùlùmí ọlàmíhùn àmírù ní ti ṣe bí ẹrú ní fàyè àwọn sàdúrà ní rárá olórí wa kọ́yẹ olórí wa ní fàyè wọn ò jẹ ẹ̀já wọn ò já pátá wọn sì kó kọ́kọ́rọ́ lè lọ pé ó ti wà lápọ̀ọ́lẹ̀ báwọn tí ó padà borí àwọn àwọn tí wọ́n rẹra wọn lẹ̀ lórí ṣókìrágá ẹ̀há àkọọ́lẹ̀ tó padà ṣe ó má rú ọbẹ̀ níjọ́ náà mo rò bó ti yẹ wọ́n wá ń wo àwọn sọ àábà tí ó gbogbo tọ́lọ̀ ti sọ ti sọ pé wà ní ìròyìn wọn àti òjìlà ni wọ́n wá rí wọn ah! àwọn tọ́lọ̀ sọ́nà ìtàwọn rẹ́ẹ̀sà àti òjìlà dé ó tó ń bẹ́ kó tó bá wọ́n bẹ̀ àwọn ọmọ lẹ́yìn owó kọ̀ mẹ́tọ́lá sí bẹ̀ fún ọ̀gá àwọn ti dúró tó bá sì ní ibi tó dúró nígbà tí ń wọ́n bẹ̀ ibi tó dúró rẹ̀ wọ́n kọ́ mọ́ sí ju wọ́n kọ́ mẹ́tọ́lá sí owó wọ́n kọ́ mọ́ sí rẹ̀ ẹ kó tí mùsùlùmí ṣe láàánú àyàrá tó pààyàn àwọn ọmọ òun òkú olóyà wọ́n ti wọ bí ìtẹ̀sùn mẹ́tọ́lá sí kò dẹ̀ wọ́n mi ó dúró lọ́nà wọ́n fi kọ́ mẹ́tọ́lá sí bẹ̀ ìyẹn là ń sọ̀rọ̀ nípa àwọn kan wà tá à ń pè ní àkọ̀lì àkọ̀lìyà minority ṣẹ̀rí à ń sọ̀rọ̀ nípa the right of the minority òkúkú lè àkọ̀lìyà wátayá mẹ́bí ló ti bẹ̀rẹ̀ àwọn sì ni yóò àwọn tí wọ́n èé ṣe mùsùlùmí tí wọ́n ń gbénú ìlú bá fi ń lo ṣẹ̀ríà kí lẹ́sìn wá sọ gbogbo ẹ̀mí ṣẹ̀ríà yanjú pápá bá kílẹ̀ tọ́ wọn tí èèyàn lè dédé pamọ́ tó bá pamọ́ kí ni ṣẹ̀rí àṣọ báwọn náà bá pààyàn kí ni ṣẹ̀rí àṣọ mú kí ni ó san ní owó orí báwo ni ẹni tí ó gbẹ́lú wa ṣùgbọ́n kìí ṣe mùsùlùmí tí ń bọ̀ láti ìlú mi tó wá ṣòwò níbi Islam kí ni ṣẹ̀rí àṣọ nípa ẹ̀ gbogbo ẹ̀ tí kó dà láti inú Kùránì kàbẹ̀ tó lọ́nà àdíṣ yóò mọ̀ sàlàyé fún níbi gbogbo ẹ̀ láàrin inú Kùránì ọlọ́sálẹ̀ tó láwá mùsùlùmí ajẹ́ pé ọ̀tọ́lọ̀ ti sọ tẹ́lẹ̀ náà ṣá àlìyàwó akìmọ̀tì láti ní ìnàkọ́ wà àyíká tó ara rẹ̀ ní wọ́n ní àmà Ẹ̀yìn tẹ́ ìkọ́ lébírí kìlà ẹ lè kó gbogbo èròjà fẹ́fẹ́ lò sínú ilé ó ti pé fáìlì fẹ́fẹ́ lẹ̀ mọ́lé òbí yàrá gbogbo àwọn iṣẹ́ tí a ń pè ní plumbing èmi ni wc èmi ni àwọn onígbì fọwọ́ àwọ̀ṣà pé gbogbo ẹ ti kó síbì kan gbogbo àwọn wáyárìn gbogbo máa tẹ́lẹ̀ so mọ́lẹ̀ ẹ ti kó bẹ́ẹ̀ ó ti pé àmọ́ṣẹ́ṣẹ́ parí iṣẹ́ ò parí ṣùgbọ́n èròjà ti pé ọlọ́run ti wá ti pé kìí ṣe kó pè nìkan ó tún ti parí títẹ́ bá parí kí ló tún bẹ́ẹ̀ ṣe tẹ̀mọ́ ẹbá lówó ṣe kankan yóò bá jẹ́ ẹbá náà nínú bá nínú àdíjú àlùsọ ìbùsọ́rí àpèjúwe rí pẹ̀pẹ̀júwe àwọn ẹ̀mẹ́jì tí ń bọ̀ ó dàbí àkókò ilé kan tí wọ́n fi kọ́ kọ́ gbà tí wọ́n wá nílé parí ìhò àti àlàfo blọ́ọ̀kù ẹ̀yọ̀ kan wá ṣẹ́kù ó ní anna lóko náà èmi ní blọ́ọ̀kù náà tàbí jù èmi ní tọ́nà kò sí ìgbàgbọ́ olè mú wá ọlọ́run tàbí wá

Hmm? Ọlọ́run hmm. hmm. ti yọ lókè àtúntìtàn àlòjì àtúntàjì. Kẹ́nìkan wá lóòrùn ríran má báyìí. Tó lè ríran má láyé, ojú yẹn ti kú èṣe gbogbo. Ó tún bá fọ́ ó ṣe é là, àbójú eré ti kú ojú fọ́ wọ́n tó fọ́ ní ẹ̀ẹ́gbá ṣiṣẹ́ operation kan kó ló àpẹẹrẹ ti kú ọlọ́kù mẹ́rin rẹ̀ tó ń sọ lápàá múnábì kí ló kù ọlọ́kù ṣàánú wa àwọn àbá àwọn ìlàwà níjọ ìbí wípò ṣe àkọmọ́gbà tó kù ẹ̀yìn ayé àkọmọ́gbà tó kù ẹ̀yìn ayé ó tó nìkan jẹ́ mọ́ sọ pé àkọmọ́gbà méjì yóò tó jẹ́ka dọ́dá ìra àkọmọ́gbà yóò Torí pé ní ọlá ní àwọn òpè mọ́kàndínlọ́gbọ̀n àtìlé sán ọlọ́pọ̀ṣọ́ àjọ̀lá náà bóyá àròṣù ẹgbọ́sọ̀pá àlejò tí ẹrẹ́ tí pé ọdún ta àròṣù ibi tí mo ti ń sádà láti ìta ní mẹ́jọba ṣe gẹ̀gẹ̀ ìmáàmù wà lẹ́gbẹ̀ẹ́ ni mo ní ẹwọ oṣù pẹ̀lú ibi tó bẹ̀ẹ̀ tí wọ́n jáde yẹn yà mí lẹ́nu ibi òkè ń bí sọ ẹgbẹ́ èyàn òwò bóyẹ tó ẹ̀jọ́ òkè ń bí tó yẹ

táàbù mọ́ mọ́jọ́ sílẹ̀ tó jọba bẹ̀rẹ̀ àwẹ̀ ní ìjọba parẹ́ pé a lè rí ilẹ̀ Yorùbá mọ́ sílẹ̀ ẹbó láájòkó sí ẹni ń wí gbogbo ìlú káàkiri Àkúrẹ́ rí sílẹ̀ ẹbó láwáì àwọn èèyàn láàrẹ̀ rí ilẹ̀ Yorùbá tá sọ ẹ̀yìn lọ́lọ́run tó lóṣùpá yìí wá àwọn tó láti wàhálà rẹ̀ ní òòrùn ìgbà ní àwọn kan ní òòrùn tẹ́lọ́yà ànẹ́bì náà gbogbo èèyàn kí rí tàbá ànẹ́sù lè yìí láàlá nínú ọgbà àwọn èèyàn wá oṣù fara àìsù èyí sì rí wà kúrò ìrọ̀súlì sọ̀lọ̀lá àríwàtà á ní ìrọ̀ àìsù ọgbà bá nàbí pé borí ó sì pàṣẹ pé káwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú gómìnà ìbẹ̀rẹ̀ amẹ́rìkan orí ìbìnà ọmọ ìlú ìtọ́nù sọba tó ó wà nínú àdíjì tí wọ́n máa ń lò wípé bìdáyà Ramadan wípé rúyà ẹnìkan yẹ́sìfì àbí sẹ́kìfì nínú àdíjì yẹn ọ̀rọ̀ àmì apáàrù ìbìnà ọmọ rẹ̀ ó wà ní ṣe máa lò fún bíbẹ̀rẹ̀ ṣùgbọ́n fún píparí ọ̀pọ̀lọpọ̀ náà àfáà ní alalẹ̀ akọ́lì ìsìnáà àwọn méjì rújì ọlọ́run sàánú wa lọ́yà tó wá ti lọ́la àti kágbá dédé yorùbá fún rọ́dù tán sí a nípa kùránì ní o àbá pàdé láti àràpàdé tọ́lẹ́lú ni abẹ́ pa kùránì ní ẹgbẹ́ ilé pàdé ìwé jẹ́ pé lójúmọ́ ìbá ti kánú àbí tánàbí ní takorọ́ ọlọ́run sọ bá nàbí takorọ́ kùrù ó mọ̀ ẹ̀sán ìyàtùzọ́tàn wà wà náà ó mọ̀ ká nígbà tó wà láyé báyìí tó sì ó sì tó mọ̀ ká ní ìrìnlẹ̀ tó sì àwọn bá ní ìtumẹ̀ ní pé tó bá sùn oorun tó sùn yẹ ò ní sọ pé oorun tí tó mọ̀ ká ló kù ń pé ọlọ́lọ́ sọ pé kùránì yẹn omi ò lè kọ́ nù tẹ̀gbẹ́ máa hàn nǹkan sínú wà láàrin bẹ́ẹ̀ fọ́ kò ní kò mẹ́ ìtumọ̀ ẹni pé kò sí tó lè mú lọ mọ́ tó torí náà pàdé ní gbogbo lè pa ní ìdí mọ́sáàfù ló lè pàdé ìjọ́pẹ̀ ní mọ́sáàfù ní kọ́pí ọ̀pùpùra ìtumọ̀ mú lọ́yìn tó máa ń pè mọ́sáàfù àìkéré ẹ̀yẹ́ ìfọ̀hánà is copy of the Quran. Àwọn Kùránì gangan lọ̀rọ̀ tó kà lẹ́nu yẹn gbogbo ẹ pàdé. Ó ní kí wọ́n lọ́lẹ̀ tó ní kàbájá, yẹ́ bá pàdé gbogbo ìrìnkà.

ṣẹ́mọ̀fẹ́ inú gúnìsì kẹ́nìkan máa jẹ́ kékeré wá fún bọ́lá tẹ́lẹ̀ ìjọ́gbọ̀n mo kàkà ń fẹ́ inú pépà wọ́n ní tẹ́lẹ̀ ìdẹ̀ mo kàn kíìkì ẹ̀ àṣébọ̀ ìgbẹ̀tàlẹ̀ afẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ tó máa ń gbá bọ́ọ̀lù àwọn bọ́ọ̀lù fíìtì dáwọn èèyàn máa ń gbá kiri ẹ̀ ní kílèmù ẹ̀ ní pẹ́lẹ̀ ó wá kú wọ́n ní pẹ́lẹ̀ ìjẹ̀dì so irú ẹ̀ náà wà wọ́n ni kọmọ ìsàtàn ní ìbélò sọ okù ọ̀rọ̀ táwọn àpá kẹfẹ́ wà bẹ́ẹ̀ gbọ́ owó lọ sí ìjọba ní bẹ́ẹ̀ lẹ́ sọ wọ́n tún ní gbájá alẹ́ o ọwọ́ àkọlé yẹn lẹ́lò ní òkà kò gbọ́ tó lọ mẹ́rin ẹ̀ẹ́rẹ̀ yóò wà lọ máa bẹ́ẹ̀ mú ìṣẹ́ àpá yẹn tó sọ̀pọ̀ ọ̀pá yẹn ẹ̀sọ́ fún fẹ́nu ẹ̀ ògbà kò gbọ́n tó sọ̀rọ̀ ara àwọn problem aburú tó wà nínú ìbámu pè aaa ìjà rẹ̀. Ọlọ́run Tó bá dọ̀lá, ọlọ́run ṣàánú wa. Hmm. wa, ká lọ fún kankan. Kí ni ìtàn Sọ́dá Ẹgbẹ́ ní jókòó wa yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ní ẹgbẹ́ já àwọn bẹ́ẹ̀ wá sí gbogbo Ẹgbẹ́ àwọn àìmà, ẹgbẹ́ wọ́n mọ́ wá gbogbo àyàdà àwọn ìgbọ́nà lọ́nà wọ́n ìlànà rẹ̀ kìí wọn ìgbàgbà ní ọ̀pí ilẹ̀ jẹ́ bí wọ́n jù a rí àwọn púlà náà àwọn àmà dáadáa wọ́n wá jù a máa tó jápò pàpà wuhan indonesia a kù wọn ọlọ́run ṣe rọrùn wọ́n اللهم صل وسلم على محمد علمنا لما بشركم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين وسبحانك اللهم لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ربنا اغفر في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ó ní ọ̀gbọ́n àjẹ́nu ti lórí ìdìkalẹ̀ kí ló kọrí bàbá àwọn ti lọ kìí